bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àti gẹ̀ fún anabiwa muhammad níjókòó tòní lágbára ọlọ́run ọba abala kan tó tún ṣe pàtàkì níbi ọ̀rọ̀ ọ̀run òun lè tí a máa gbé wò ìyẹn sùjúdù sáhùwì fi sọ̀dà ìgbàgbé tó bá ṣẹlẹ̀ sí ni lórí irun lára nǹkan tó yẹ tí èèyàn lọ lẹ́kọ̀ọ́ kéèyàn ò nímọ̀ nípa rẹ̀ òun lè léyìí wa bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí ń lọ ṣe wípé ó ń kírun kò lẹ́kọ̀ọ́ kò nímọ̀ nípa pé bírun bá fẹ́ láàyè bírun tó bá fẹ́ bàjẹ́ bó là á ṣe é kí látàrí àìmọ̀kan yìí bí arákẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ló wà tí nǹkan ti dàrú ma lọ́wọ́ yóò bá járun ó lè tún lọ sàlùwàlá yóò sì tún wá ṣèkọ́ mà yóò sì tún wá bẹ̀rẹ̀ ìrun bákan náà ó tún bẹ nínú olùkírun ẹni tó ṣe pé yatruku sujuda sahwi fi mahalli wujubi àwọn àyè tó ti pa dáadáa tó yẹ kéèyàn ó ṣe sájúdà ìforíkanlẹ̀ ìtanràn gbàgbé lórí irun yóò bá gbé jùlẹ̀ kò ní í ṣe ibi tó ti yẹ kó ṣe kọ̀bùlì ó lè ṣe bàdí ńbẹ ibi tó ti yẹ kó ṣe ìforíkanlẹ̀ ìtanràn gbàgbé kó sálámà ó lè ṣe lẹ́yìn ìgbà tí tó sálámà tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí tó sì jẹ́ wípé irun yìí ńlá kọ́kọ́ ntọ́lọ́mọba subhanahu wa ta'ala òní yóò kọ́kọ́ tú ònú iṣẹ́ wa tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà tó bá rí bẹ́ẹ̀ ó yẹ ká lẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan yìí dáadáa láǹtà gbọ́dọ̀ mọ́mọ́ níbi irun wa tá ni pé àwọn nǹkan wo ló jẹ́ orígun lórí irun à ń láti mọ̀ àwọn nǹkan wo ńlọ́jẹ́ wájibà tó yẹ pé dandan ni ṣùgbọ́n agbára rẹ̀ kò gbé agbára odepo dépò pé ó jẹ́ orígun à láti mọ̀ àwọn kan ní mustahabat tó jẹ́ irun tàbí pé kìí ṣe dandan fún ni láti ṣe irun an láti lẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan wọ̀nyí bíyàn ọba lẹ́kọ̀ọ́ tíyàn ọmọ ń tọ́jẹ́ orígun yàtọ̀ sí ní tí èsì lórí irun hmm, irú ẹni báwọn gbígbàgbé bá ṣẹlẹ̀ sí irun ó ṣeé ṣe kọjá pé yóò ṣe ìtaràn títaràn ò sì gbé ntọ́bajàmọ́ bíi orígun lórí irun àwọn tó jẹ́ pé ṣíṣe rẹ̀ ó jẹ́ orígun lórí irun kéèyàn ó dìde nàró bíyàn bá lágbára láti kírun orígun kan ló jẹ́ nínú orígun irun takbiratul ihram Allahu akbaru àkọ́kọ́ tá a máa ń ṣe ìyẹn níbẹ̀rẹ̀ irun lẹ́yìn tí a bá ṣe ìkọ́mà tán Allahu akbaru alákọ̀ọ́kọ́ tí máa ń sọ jíjẹ mímu àbí eré àwàdà tí máa ń sọ di èèwọ̀ látàrí pa àti wà lórí irun orígun lò náà kéèyàn ó ké fatia kéèyàn ó rúkú kéèyàn ó gbórí òkè kúrò níbi rùkú kó wá dúró dáadáa kó tó di pé yọ lọ forí kalẹ̀ kéèyàn ó forí kalẹ̀ alákọ̀ọ́kọ́ ìforíkalẹ̀ lẹ́ẹ̀kejì orígun méjèèjì jẹ́ ìjókòó tí ń bẹ láàrin ìforíkalẹ̀ kínní àti kejì orígun ńlò náà jẹ́ àwọn nǹkan wọ̀nyí a ń láti lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ dáadáa kámà ìjókòó ẹlẹ́ẹ̀kejì àti táyà tá a ṣe ń bẹ náà lára àwọn orígun ọ̀run ńlọ́jẹ́ bó tilẹ̀ pé àwọn ìta kàálẹ̀ yìí ìtẹ́nu àwọn àfọ́ òkò nípa apọ́jọ́rígun àbí èso orígun ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀ náà bákan náà lẹ́yìn tá a bá mọ orígun tán á ń láti mọ wàjibáàt lára àwọn tọ́jẹ́ bíi wàjibáàt onígbólóhùn tá a máa ń sọ nígbà tá a bá wà ń roko subhana rabbi al gbólóhùn yẹn dandan lọ́jẹ́ káwí lórí irun subhana rabbi al-ala níforíkalẹ̀ rabbi gfirli èyí tá a máa ń ṣe níbi ìjókòó tí ń bẹ láàrin ìforíkalẹ̀ méjèèjì eléyìí náà lára àwọn wàjibáàtù ni. bákan náà táyà alákọ̀ọ́kọ́ àtijókòó rẹ̀ lára àwọn wàjibáàtì ńlò náà wà. àwọn nǹkan wọ̀nyí à ń láti mọ̀ á àwọn tó jẹ́ bíi mustahabatu náà à ń láti mọ̀ á. níta fi gbọ́dọ̀ mọ̀ ni wípé gbogbo ń tó bá jẹ́ orígun pátá béèyàn bá mọ̀ọ́mọ̀ tí ò mú wá lórí irun bí alápèjúwe ọmọ àmà ní kọ̀ọ̀kan sọ́dọ̀ tó lè fàtíà lórí irun irú ẹni báwọn irun rẹ̀ ti wó àfi tó bá lè rí lébà nìkan ló kù bí alákòjúwe ìyẹn kíráka alákọ̀ọ́kọ́ súrà kan ti á tọ́jú rẹ̀ ọ̀sẹ̀ ha ni súrà ló ti wà lẹ́mìí rẹ̀ wípé ah súrà yìí ní nkà tí n bá ti dórí irun bóyá ṣe takbiratul ihram báyìí síbò kọ́kọ́ fatia súrà lọ́kàn bọ̀ sí ní nkà lọ ọ̀sà wàá kà á débi pé ó wá tó ó wá kalẹ̀ nígbà forí kalẹ̀ tán tí wọ́n ń bọ̀ rákà ẹlẹ́ẹ̀kejì bó ṣe ń ka fatia lọ́wọ́ pé ah alákọ̀ọ́kọ́ yìí mà ka fatia so nírú ṣe sí báwọn rákà alákọ̀ọ́kọ́ tọ́kọ́ kí tí ò ti ka súrátù lè fàátì àwọn rákà eléyìn yóò ṣe ìlẹ́gà rẹ̀ yọ kàǹsù rẹ̀ ni rákà ẹlẹ́ẹ̀kejì ni ó wà á gbé sípò rákà alákọ̀ọ́kọ́ kí ló jẹ́ àmì eléyìn àmì eléyìn látàrí wípé a lè ṣe ohun ìdáyanrí láàrin tọ́jẹ́ orígun àti tọ́jẹ́ wàjibat dandan àtàwọn tọ́jẹ́ mustahabat lórí irun àwọn tọ́jẹ́ orígun yìí bí èèyàn bá fi gbàgbé tí e gbé jùlẹ̀ ìforíkalẹ̀ kọ̀bùlé ọba àti mẹ́wàá kọ̀ọ̀rán o ìforíbalẹ̀ ìgbàgbé ìtanràn gbàgbé tó ṣẹlẹ̀ sí ni lórí irun kọ̀ọ̀ràn péyàn gbóríkun jùlẹ̀ lórí irun o bẹ́ẹ̀ náà làwọn tó jẹ́ bíi wàjibáàt tíyàn bá mọ̀ọ́mọ̀ tíyàn bá gbé jùlẹ̀ irun ti bàjẹ́ wọ́n tẹ́ gbígbàgbé lọ́ba ṣẹlẹ̀ òun tiẹ̀ èyí ó fi ìforíbalẹ̀ kọ̀bùlé tàbí báàdì èyí ó fi ṣe ìtanràn tiẹ̀ lèyí ó fi bọ́ ṣùgbọ́n orígun bọ́ba mọ̀ọ́mọ̀ irun ti bàjẹ́ tó o bá tún wá gbàgbé tó wá pẹ́ tó o tètè mú wá irun ti ṣe kí ni irun ti bàjẹ́ náà bákan náà ìdí tó fi jẹ́ pé tá a bá ń sọ nípa ìforíkanlẹ̀ ìtanràn gbàgbé lórí irun à ń láti lẹ́kọ̀ọ́ nípa àwọn tó orígun àbí wàjibat dandan àbáwọn tó bíi súnà lórí irun látàrí kíni kó fi jẹ́ pé tá a bá fi kàn án lẹ̀ nù rẹ̀ láì ṣe àìmọ̀ tí a fi tanràn rẹ̀ bóyá ètò ṣe pé ìforíbalẹ̀ kọ̀bùlẹ̀ àbíbáàdì tó gbé ni àbí ògbé so láti pàṣẹ bẹ́ẹ̀ a lè mú wa bó tilẹ̀ jẹ́ pé ó ṣe ni láàánú púpọ̀ pé àsìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ráyè màmá àbíláyè kọ́ ni sí nàìjíríà ẹ̀kọ́ ni àbílẹ̀ yorùbá ẹ̀kọ́ ni lẹ́yìn tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá lẹ́nu àwọn olórin ibẹ̀ ni a ti ń kọ́ kí ó ní ìsìn ìkànnì àwọn olórin nígbà tí ó sọ̀rọ̀ ó ní ìsánsá máa wò kó burẹ́ ẹni pé yanyan nígbà lọ́bọ́sà kọ́gbẹ̀fọ́ àwọn àfáà náà tún wá sọ di wáàsí wọ́n tún lò pọ̀rọ̀ ló tún wí kò sí ní jẹ́ ìsásàmọ́ òkú bóré kò sí nínú kùránì ìdá sàmsù kò wíra ní bẹ́ẹ̀ nínú kùránì nígbà tí wọ́n bá ká òrùn ọlọ́run sọ nípa tí ó ṣẹlẹ̀ nígbà tí àlùkìyámà tó bá fẹ́ parẹ́ ni àwọn àfáà náà ti sọ di ìsásàmọ́ òkú bóré ẹ̀yàn nígbà lọ́bọ́sà kọ́wẹ́fọ́ ọ̀ ma kí ó lọ lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ìyẹn lẹ́gbàá sí ní lára àwọn ìdájọ́ tó pàtàkì tó yẹ kí mùsùlùmí ó mọ̀ téèyàn ò gbọ́dọ̀ má ní mọ̀ nípa rẹ̀ onítọ́jà má bíi sùjúdù sáwí bí òun bá fẹ́ láàyè kí ni tá a fi tún ṣe ìyẹn ni tí a máa fi ṣe ìkórè ìdánilẹ́kọ̀ọ́ ti tòní lágbára Ọlọ́run Ọba sájúdátù sùjúdù sáwí ìforíkalẹ̀ ìgbàgbé lórí irun a máa wáyé nígbà tí ìkànnù nǹkan mẹ́ta mẹ́rin tí ń bọ̀ yìí tó bá wáyé ìkíní èèyàn kírun pé èèyàn kí láàbọ̀ pẹ̀lú gbàgbé ni o àwọn táwọn wí pẹ̀lú gbàgbé ni o tọ́ọ̀bẹ ilé màámà tó kírun magrebi ní rákà méjì irun ti bàjẹ́ mo táyé pé gbàgbé lọ́ba ṣe é òkí mẹ́ta dípò mẹ́ta òkí rákà méjì lọ́ba jókòó bá sálámà bí o ti ń ṣe àdìkárò lọ́wọ́ pé rákà méjì mọ́ màkì kò tí ì bọ̀ tètè amúraka ẹlẹ́ẹ̀kẹta mú wá ńgbà bá mú wá tán ọ̀wá sì so yẹn ni pé nínú àwọn nǹkan tí máa ń fa kí ìforíbalẹ̀ ìtanràn gbàgbé lórí irun tí máa ń jẹ́ wáyé òní kéyìn ò fi gbàgbé dẹ́rùn kù tàbí kéyìn ò fi gbàgbé kéyìn ò fi lé irun kún àbí kéyìn ò ṣe iyèméjì níbi irun téèyàn kí síraka méjì mo ti kí ni àbẹ̀raka mẹ́ta o so kí lọ́nà àbáyọ kí ni téèyàn ó ṣe téèyàn ó fi bọ́ níbi iyèméjì yẹn ni pé sájúdà sùjúdù sáwì yìí ìforíkalẹ̀ ìtanràn gbàgbé tó ṣẹlẹ̀ sí ni lórí irun àmàmúwa lè jábùrẹ̀ làkàlà lè fi tàmámi sọ́lá àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ níbi irun kéèyàn lè bá a fi dì kéèyàn lè bá a fi tún kùdìẹ̀kùdìẹ̀ hàn kéèyàn lè bá a fi tún ṣe a ṣe ìforíkalẹ̀ ìgbàgbé lórí irun a ṣe yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé ìforíkalẹ̀ méjì tá a máa ń ṣe yìí tẹ̀rẹ̀gìmọ̀ lè ṣe ìtọ́n a máa ń fi ń ṣe ọ̀ọ́bì sí àṣẹ ìtọ́n ni kò kò fẹ́ kó kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò fẹ́ kó foríkalẹ̀ fọlọ́n torí bò ń gan ọ̀ kọ̀tẹ́ láṣẹ ọlọ́run kò ní fẹ́ kí wọ́n gangan náà kó tún tẹ̀lé àṣẹ ọlọ́run bákan náà wa ziyadatan fi hasarati kí àbámà èṣù ìbànújẹ́ rẹ̀ kó torí pé ṣàìtàn lam yàrúdọ̀ bí sujudi awwala marra kò kú fẹ́ kó o forí kalẹ̀ fọlọ́wọ́ bá ṣùgbọ́n wàá tún rápálá ọlọ́kírun yóò tún tẹ̀lé ọdẹ mọ́ṣáláṣí o pé à bó o ṣe ní rí kí dáadáa ó ní ṣàìtàn ó ní yóò tún máa sán ọ̀nà rẹ̀ àfikọ́lọ́wọ́ bá kọ́ sálà lọ́wọ́ àṣàìtàn ẹni ẹ̀kọ́ ẹ̀rí tó múlẹ̀ ti wá látọ̀dọ̀ lọ́wọ́ bá sallallahu alaihi nínú hadith ìtàrí nínú Muslim hadith yìí abu sa'id al-khudri ńlọgbà wa ó lòjìṣẹ́ lọ́wọ́ bá sọ pé idha shakka ahadukum fi salati bẹ́ẹ̀ nìkan nìyí tó bá ṣe iyèméjì níbi ìrun tí ń kí falam yadri kò kam salla mélòó ló ń ti kí lóbi ìrun thalathan am arba'an ṣẹ́ráka mẹ́ta ló ti kí ni àbí mẹ́rin faliyatara ishaka janiba iyèméjì tó ń sẹ́wọ̀n yà ọ̀rá gbé kan wàlíyẹ́bìnrin alamasta ikọ̀ ní tó bá dọ̀ lójú ni kò irun rẹ lé lórí lẹ́yìn náà wá ṣe ìforíkalẹ̀ ìtaràn gbàgbé kọ́bla anyu sálẹ̀mà síwájú kó tó di pé ọ́ sàlámà. fàyínká ni sọ́lá khamsan táìpé márùn lọ́ba kí ajẹ́ pé ṣàfáàtà aláwò sọ́lá àtàwò ìforíkalẹ̀ méjì tó ṣeun wọ́n bọ̀ sọ̀rọ̀ rẹ̀ ndí ṣáfíù yóò jò ní ntòsẹ́ fi méjì pé wàyínká ni sọ́lá tàmáàmà táìpé rùn rẹ mẹ́ta náà lókì èṣù lọ́kàn jẹ́ pé bóyá ẹlẹ́ẹ̀kẹrin ló wà sùmọ́ mẹ́rin náà lókì káàní targima li shaitan yóò máa jẹ́ ìfimúgbolẹ̀ fún àṣeyìtọ́n ìyẹpẹrẹ àṣeyìtọ́n oní tó ṣeun òní yóò máa jẹ́ Tayyib ẹ wá jẹ́ ká rọra sọ díẹ̀ nípa àwọn ìdájọ́ èyí tó ní ń ṣe pẹ̀lú ìforíkalẹ̀ ìtanràn gbàgbé lórí irun abala àkọ́kọ́ tí a kọ́kọ́ bójú wò ni pé àwọn àyè wo ńlá tí máa ṣe ìforíkanlẹ̀ ìtanràn gbàgbé lẹ́yìn tá a ti mọ̀ pé nǹkan mẹ́ta òní máa ń bì àzíyáàdá kéèyàn ó fi gbàgbé lẹ́rùn kún tàbí kéèyàn ó fi gbàgbé dín ìrun kù tàbí kéèyàn ó ṣe èméjì nípa pé síráka mẹ́ta mo ti kí ni àbí méjì àbí mẹ́rin àwọn àyè tá a ti máa ń ṣe oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àáfàá sọ nípa rẹ̀ àwọn kan sọ wípé kúlò kọ́bla salam gbogbo foríkanlẹ̀ ìtanràn gbàgbé tá a bá ṣe pátá wọn ní kọ́bla salam kátó salama ni gbogbo ẹ̀ wà àwọn kan ní gbogbo ẹ̀ pátápátá bàdà sàlám ni Imam Maliki kọ́lọ̀ ńkọ́ bá nìkẹ́ wọn àwọn sì ò ń pinya láàrin pé èèyàn lé ìrun kún àbótí ẹ̀ dín ìrun kù wọ́n lẹ́nu tó bá ṣe pé ó bá dín ìrun kù ni so irú ẹni báwọn wọ́n ní ìforíkalẹ̀ tanràn gbàgbé tiẹ̀ kó tó di pé yóò sálámà òní yóò mú wa tó bá ṣe wípé ó lérun kún ni lẹ́yìn tó bá sálámà òní yóò ṣe ìtanràn ìgbàgbé rẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ sí ní orí ìrun eléyìí jẹ́ ní ọ̀rọ̀ nípa ààyè nípa bí a ṣe é ṣe. ètò wa dájú náà ọ̀rọ̀ tí a lè sọ lábala bíi ni wípé annahu ya'malu alama taqtadi aqwaluhu wa af'aluhu sallallahu alayhi wa sallam minas sujudi qabla salam wa ba'dahu ntọ́ dájú ọ̀nà àbáyọ oníkéèyàn lọ lẹ́kọ̀ọ́ nípa àwọn ààyè tó jìṣẹ́ lọ́wọ́ sallallahu alayhi wa sallam tó ti gbàgbé tí gbàgbé tó ti ṣẹlẹ̀ sànàbì lórí irun gbogbo àwọn àyè kéèyàn lọ́ọ́ mọ̀ bí èèyàn bá mọ̀ ọ́ kéèyàn ha sórí gbogbo àtọ́nà bá ní kí gbàgbé ó ṣẹlẹ̀ séèyàn náà ntànàbì bá fi tánra rẹ̀ kéèyàn náà fi tánra rẹ̀ ibi ọba tánra pẹ̀lú kọ́bla salam wọ́n náà tánra rẹ̀ kó tó sálámà ibi ọba tánra rẹ̀ bá dà salam wọ́n náà tánra rẹ̀ bá dà salam. famakana mi na sábà bisu jóde mọ̀kọ́ yàrá mi kọ́bla salam mi sájà dalawo kọ́bla o tọ́yì àwọn ibi tó wá jẹ́ pé ọba wá sẹ́kù lẹ́yìn eléyìn wá máa ṣe ìforíkanlẹ̀ tààràn gbàgbé síwájú kó o tó di pé ọ́ sálámà ní ìbámu sí bàbá wa Uthaymin bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀. tọ́yì ẹjẹ́ wa mú ẹnu bá díẹ̀ nínú àwọn ìdájọ́ ètò ni wọ́n ṣe pẹ̀lú ìtàràn ìgbàgbé lórí irun ìdá anákọ̀sọ́ ni mùsọ́lì mìíràn sọ́lá àti wàsálàmù kọ́bìlà ìtìmáàmì yá míyàn bá ń kírun kó tó di pé yìnyín ọ̀sà kó tó di pé yìnyín ọ̀parí irun ńlọ́ba sálámà bóyá kíráka méjì nínú mẹ́rin ńlọ́ba sálámà àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó gbé orígun kan jù ú lẹ̀ nínú orígun irun ní ti ìgbàgbé àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó gbé ntọ́jẹ́ dandan kan nínú dandan láti ṣe lórí irun ó gbé jù lẹ̀ ní ti ìgbàgbé kí ni tó nítàn tí ó ṣe tí ó fi tán tí rẹ̀ tọ́yì tó bá ṣe wípé ntọ́jẹ́ orígun àbí dandan ńlẹ̀yìn bá dínkù lèyìn bá dínkù lórí irun tó bá ti pé orígun bá ní mo ṣe sọ lẹ́ẹ̀kan bíi takbiratul ihram lèyìn ò bá rántí ṣe ọkàn sí Allahu akbar Allahu akbar ṣe ìkọ́ màtá bó ṣe ń ṣe ìkọ́ màtá kò sí Allahu akbar ètò àfi bẹ̀rẹ̀ irun ọkàn bẹ̀ sórí fatia ní ní báńkì fatia lọ irú ẹni báwọn batalat salatuhu sawa'an taraka takbiratul ihram amadan aw sahwan yálà ọmọ àmà ni ó abófin gbàgbé ló fi gbé takbiratul ihram ló fi gbé jùlẹ̀ torí pé òrùn rẹ̀ lamtana akid ó pilẹ̀ títa kókó òrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ṣe pé ní tí èṣe takbiratul ihram ńlẹ̀yìn bá gbé jùlẹ̀ so bí aniraka aláwọ̀kọ́ ńlọ ti ṣẹlẹ̀ sí bó ṣe wílẹ̀ kan bẹ́ẹ̀ alápèjúwe kọ̀ọ̀ràn tí ka fatia lórí irun léè tó jùsọ̀ lọ́wọ́ bá sọ pé la salata liman lam yakra bi ummil kitab ẹni tí ò bá ka suratul fatia lórí irun ànábìsọ̀gbọ́n nítọ̀ kò nírun ó gbàgbé rẹ̀ ní rákà alákọ̀ọ́kọ́ rákà ẹlẹ́ẹ̀kejì ló tó rántí rákà ẹlẹ́ẹ̀kejì tó rántí òun ẹ̀ ọ́ wàá ka ọ́ kà ń bẹ̀ ṣùgbọ́n ti rákà alákọ̀ọ́kọ́ tó yọ ọ̀rántí káwọn ọ́ fagilé gbígbà pé ò tí ì kí rákà alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni èèyàn òun lèyìn ó ṣe ṣe eléyìí jẹ́ nínú àwọn ìdájọ́ sòyìn tá a fẹ́ fàyọ tá a fẹ́ ká gbọ́ yìí ni wípé ìyàtọ̀ ń bẹ láàrin rókùnù àti wájibù rókùnù bíyàn bá gbé jùlẹ̀ tíyàn máa ma ìrun bàjẹ́ wájibù tíyàn bá máa máa tíyàn gbé jùlẹ̀ lórí irun irun bàjẹ́ ṣùgbọ́n rúkùnù tíyàn bá fi gbàjẹ́ gbé jùlẹ̀ tó bá ti kó ṣe é lébá èyàn ó lébá tí ọba á ṣe é lébá tó bá ti lè pẹ́ irun ti ṣe kí ni ó ti bàjẹ́ nù ṣùgbọ́n tó bá pé wájibù bá ni ó ṣe é lébá ní tiẹ̀ so èyàn ó tíyàn bá sì lè lébá èyàn ó ṣe ìforíkalẹ̀ ìtaràn àgbàgbé lẹ́yìn irun nínú hadith ìtàbùrẹ́rà tí ó gbà wá onísọ́lábìnà rasulillah sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá àlékún ìkẹ́ àtijọ́ lọ́nkọ́ máa bá anabi kírun fún wa níjọ́ kan irun tó kí ìhìdá sọlá àtàyè àlàáṣí yìí bí amagiribi àbí ìṣáì ọ̀sà kíkan nínú méjèèjì ó kí fún wa fasọ́lá rọ̀kà àtẹ̀yìn lànà bíbá kíráka méjì fún masálámà lọ́ba sálámà nígbà sálámà tán fakọ́ọ̀mù ilà khashabatin ma'rudatin fil masjidi àwọn igi kàtí á nà lẹ̀ nínú mọ́sálásí ànábì bá lọ síbẹ̀ lọ́ba lọ dó síbẹ̀ fataka àléyà ànábì wàá rọ̀gbọ̀kú lórí àwọn igi náà ká ànáwó ọ̀wádùn ayáda wòle yóò mú alẹ́ yóò sọ̀rọ̀ ọwọ́ rẹ̀ ọ̀tún anábì gbélé tó sì wọ́ṣẹ́ bàkà bẹ́yìn náà sọ bí ẹ̀yìn ó wá ti àwọn kan rẹ̀ ó ti bọ̀nà ara wọn. wọ́wádùn akadahu aladahari káfíìrì yóò sọ̀rọ̀ anábì wá gbé parí kẹrẹ̀ ó gbé lórí ẹ̀yìn ọwọ́ rẹ̀ òsì. wàhọ́dà jẹ́ ti asọ̀rọ̀ àn lọ́yìn kọ́ bá nínú mọ́ṣáláṣí ń jọ́nà lọ́hùn ní Abubakar wà àti Umar fàhábà anyuka lè máa o kọ́ akẹ́ntì wà sọ́fà nàbí pẹ̀tọ́ ilé òjíṣẹ́ lọ́wọ́ bá o irun rẹ̀ ọ̀mà pé wọn mọ̀ bọ́ ni wọ́n ṣe bí torí pé ànábì tóbi pọ̀ níwájú àwọn sàbẹ̀ ridwan alayhi ṣùgbọ́n nìkan ń bẹ láàrin àwọn tí a jọ kírun jọ náà wọn a máa pè ní dólé yàda yìí ní alápá méjì ní tí a fi ń pè lálápá méjì ni wípé apá rẹ̀ kọ̀ọ̀kan ó gùn pọ̀ ju tẹ̀gbẹ́ lọ ní tí a fi ń pè ní dólé yàda yìí nìyẹn fakọ́ọ̀lù arákùnrin ló wá gbé àtọ́sọ pé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run bá anasita am qasarta irun tá a kì ó gbàgbé ìgbàgbé lójú òkì méjì mẹ́rin ni àbí wọ́n ti ẹ̀ pọ́ láṣẹ pé kó o kírun rákà mẹ́rin kó o kì ní méjì fakọ́l anábì wọn sọ fún pé lam ansa wàlám tó sọ èmi ò nǹkan kan lójú ìrun o lè tọ́ hàn sí mi o èmi ò o bẹ́ẹ̀ ni ìrun oníraka mẹ́rin wọn ò sì ní akí méjì fàkọ́ọ̀lù ànábì wa sọ fáwọn sàbí ó dojú kan yòókù pé àwa kàmà kọ́ọ̀lá tó lè yà dẹ́yìn ṣébi tó yà dẹ́yìn ṣe wí bí ẹ síbẹ̀ lọ́rọ̀ ṣe rí bí ṣé raka méjìlá kí bí fàkọ́ọ̀lù náà àwọn sàbí ni à bẹ́ẹ̀ ni ó èrè òjíṣẹ́ lọ́hùn fàkọ́ọ̀mà fàṣọ́lámà tààrọ̀ká fàmàṣálámà àyìnbá wọn mọ́ṣáláṣí padà ó kí raka ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ókè okay nígbà òkè tán thumma sálámà ọwọ́ sálámà lẹ́yìn gbọ́ sálámà tán thumma kábàárọ̀ anábì ṣe allahu akbar wa sajada mithla sujudihi aw atwala bó ṣe forí kanlẹ̀ nínú ọ̀run bẹ́ẹ̀ náà ló ṣe forí kanlẹ̀ tàbí kọjá pé ó tún gùn ju ẹ̀ ó tún gùn díẹ̀ ju bó ṣe forí kanlẹ̀ lọ thumma rafa'a ra'sahu lẹ́yìn náà ó òkè wa kabbara wa Allahu akbar thumma ní kásá gé anábì forí kanlẹ̀ ní ẹ̀ẹ̀mejì níta fi agbọ́yé láàrin ni wípé tí gbàgbé bá ṣẹlẹ̀ síyàn lórí irun irun tó yẹ kéèyàn ò kí ní rákà mẹ́rin èèyàn kí ní rákà méjì irun tó yẹ kéèyàn ò kí ní rákà mẹ́ta ìgbàgbé ṣẹlẹ̀ síyàn èèyàn kí ní rákà méjì dípò mẹ́ta kí ni táàfì tánà rẹ̀ ìtànà táàfì tánà rẹ̀ náà ni pé a ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé nígbò la ṣe lẹ́yìn tá a bá sálámà tán ńlá o sọlójú tí alẹ́mọ̀ wò pé ibo ah, dẹ̀rùn kò ní ibi rákà méjì lókì dípò kíkíra mẹ́rin ibo ti dẹ̀rùn kò ní ó ti á kí mẹ́rin ó ti pé ó ti kí méjì padà sálámà tó sálẹ̀ kan ó ti jẹ́ kírun ó ti jí ó lé yẹn ni pé ó ṣe pàtàkì pọ̀ ká lọ́ọ́ máa àwọn àyè wo ńlá níbi sallallahu alayhi wa sallam ńlọ ti ṣe kọ̀bùlé ńlọ ti ṣe bàdí káwa náà ká máa wá ṣe kíyàs ká máa wá tó bá ti ṣẹlẹ̀ sáwa náà bẹ́ẹ̀ ntànàbí fi tánà rẹ̀ òní káwa náà kì í káfi tánra rẹ̀ ìgbà míì tún bẹ ẹ̀ńdà ziyada ti fi sọ̀la ìyẹn lè lérun kún pẹ̀lú gbàgbé irun àsùnbà rákà méjì ni ó kí rákà kìíní ó kí kejì tán dípò kó jókòó kó sì táyà lọ́ba dìde Allahu akbar àwọn tí wọ́n bẹ lẹ́yìn náà àwọn náà fọkàn sí irun wọ́n jọ kí rákà ilé ẹ̀kẹta ni ń mọ̀ wá kí irun gbà sí irun tá a kí sí òsì lé báyìí nítorí ẹ kó ti rántí látẹ̀ẹ̀kan ń bọ̀ kan rè ọ̀pápọ̀ lórí irun sọ láti jẹ́ kọ́kàn wọ́ papọ̀ ń bìrùn tá a bá fẹ́ kí khushu'un ìbẹ̀rù ọlọ́run láti jẹ́ ó wà ní ẹ̀mí wa ìwògbà tá a bá fẹ́ kírun fọ́nà ọba subhanahu wa ta'ala yẹn ni pé tíyẹn bá fi gbàgbé lérun kún lórí irun idha zada al-musalli rak'atan bóyá rákà kan ńlá sẹ̀lẹ̀kùn rẹ̀ ni àbí orígun kan náà àwọn orígun irun tẹ́yẹ ká mú wá lẹ́ẹ̀kan ńlá mú wá lẹ́ẹ̀mejì àbí àwọn tó bíi dandan lórí irun ńlá mú wá lórí ẹ̀ẹ̀mejì èèyàn ṣe ní ti ìgbàgbé thumma dhakara lẹ́yìn náà tó wá rántí so irú ẹni báwọn sajada li sahwi ba'da salam nígbà ó bá parí irun rẹ̀ ńlọ sàlámà o kátó kú labalábẹ́ mu tó àìpé rákà méjì ńlọ ìkéyìn òkì ìyẹn ti à ń lọ sílẹ̀ kẹta lèyìn wá rántí wípé a irun yìí mà ti fẹ́ lékún ń bò tí a rántí òun ọ̀ gbọ́dọ̀ tó sọ pé jẹ́ ìfẹ́ ká mú wájà rè dáadáa náà ni dáadáa kọ́ o tọ́ bẹ́ẹ̀ lé pé ó mú wa tọ́ bẹ́ẹ̀ lé mú wa irun ti bàjẹ́ nù torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń lọ gbàgbé ní ìsìn o ti wà lórí àmọ̀dájú ọwọ́ afẹ́ fi àmọ̀dájú bẹ́ẹ̀ náà o tún wá fẹ́ ṣe ẹ̀ ń bẹ́ẹ̀ lè dánrú eléyìí wò irun onítọ̀hún o ti ṣe kíni irun ti bàjẹ́ nù kọ́lọ́ǹkó kèsì wa ìdákọ̀ jẹ́ àgbọ̀ wáyé dáadáa o nípa àárín yìí o ẹni pé tíyẹn bá ń kírun lọ tó wá rántí pé o ti gbàgbé nígbà tó o ti lè rántí òun oyè sọ ń gbàgbé mọ́ olùrántí ni ọ́ o yá a padà kọ́ lọ jókòó kó ṣe táyà abdullahi bin masoud ọlọ́mọba ni yọnu sí nínú hadith ọ̀n sọ ń bẹ̀ pé inna nabiyya sallallahu alayhi wa sallam salla khamsan anabi kírun rákà mẹ́rin ó kì í márùn níjọ́ kan nígbà parí irun fakila lahu ń wá béèrè lọ rẹ̀ pé azida fi salat fakọ́l wa ma dhak ilé òjíṣẹ́ lọ́n ṣe ètò bá ṣe máa kírun ṣé ó tún ti yí padà ni ṣé dípò rákà mẹ́rin márùn látún máa kí ni anabi ni wa dáka kí ni tọ́sẹ̀lẹ̀ fàkọ́ọ̀lù wọn ni tọ́ à ah, ilé òjì sọlọ́n sọ̀lẹ́ta khamsan dípò rákà mẹ́rin rákà márùn lókì ah, à anabi ni sẹ́bẹ̀ sẹ́rí nu fasajada sajidatayin báàdàmà sálàmà lọ́wọ́ àwòlẹ̀ jamaa ìgbà anabi sálàmà tán ó wá mú ìforíkalẹ̀ ìtanràn àgbàgbé ó ṣe ìforíkalẹ̀ ìtanràn àgbàgbé méjì lẹ́yìn tó salama tán àdìfì yìí àwọn tí wọ́n pọ̀ nínú àwọn àfọwọ́ ní àdìfì òní wọ́n gbà wá yẹn ni wípé bíyàn bá lé irun kún lórí irun ní ti ìgbàgbé rákà ẹlẹ́ẹ̀kẹrin ó yẹ kó jókòó kó ṣe táyà kó jókòó ló bá tún mú karùn ló mú wa. àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó ti forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàgbé wa ṣe ló bá tún mú kẹta wá sórí ẹlẹ́yìn náà ní tí ó fi ṣe ìtanràn náà o sàjìdàtẹ́yìn ní báàdà sàlám yóò ṣe ìforíkalẹ̀ méjì lẹ́yìn tó bá sálámà tán. lábalábẹ́ náà àwa tá à ń bẹ lẹ́yìn imam á ń láti pọkàn pọ̀ ká láfọkàn sí níbi wa èyí tàǹkì bí ìrun bá ti fẹ́ láàyè pẹ́rẹ́ à ń là tètè pé ìmáàmù padà pé tọ́ ìmáàmù àti fẹ́ ṣe mistake o subhanallah ńlọkùnrin ó wì àwọn obìnrin àwọn ọ̀rọ̀ apatẹ́ ní tiwọn ni nínú hadith at-tasbihu lirrijal wat-tasfiku linnisa bí imam bá fẹ́ ṣe bí ẹ̀ ń gbàgbé lórí irun táyà pọ̀kùnrin lọ́ba fẹ́ lọ́tí káwọn ó ṣe subhanallah tẹ́ bá ti ṣe subhanallah ó ti gbọ̀nyìn tẹ́pọ̀bìnrin lọ́lọ́run bá wá ní kọ́gbọ́n ma pé ìmáàmù ti ṣe àṣìṣe lórí irun àwọn ọ̀rá patẹ́ ní tiwọn ni wọ́n ọ̀rá patẹ́wọ́ níwọ̀n ń ba tí màmá òfin mọ̀ pé a irun yìí ó ti ní ààyè. wasalamu kọ́bla tamami sọlá àti mina ziyada ti fi sọlá fàyidà sálàmù ni musọ́lẹ̀ kọ́bla tamami sọlá àti mutamidan bàtọ̀ láti sọlá tuhu. kínyìn ọ̀ sálámà ara àwọn tí máa ń ṣẹlẹ̀ síyàn lórí irun náà kínyìn ọ̀ sálámà lórí irun kó di pé yọ parí irun wasalam kabla tamami salati mina ziyadati fi sọlá eléyìí náà lára wípé èèyàn lérun kún lára ẹ̀ náà ní ọwọ́ o níbi kéèyàn sálámà kírun tó parí téèyàn bá mú ìdájọ́ rẹ̀ wá téèyàn bá ṣe ìtanràn ìtanràn téèyàn ó ṣe lẹ́yìn téèyàn bá sálámà ni ṣùgbọ́n téèyàn bá wá sálámà kírun ó tó parí tọ́ màmá tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bàtọ́ láti sọ̀ látù irun ti ṣe kéènì irun ti bàjẹ́ nù ẹ dákun ẹ jẹ́ kí ẹ sára o wa in kana nasiyan wa lam yadhkur illa ba'da zamanin tawilin aada salata min jadid tó bá ṣe pé ń tó gbàgbé tírun rẹ̀ ò tí ì pé òun tó yẹ sálámà tó sì bí irun òun ti pé yóò máa ṣe ìforíkalẹ̀ ìtanràn gbàgbé lóògùn bàtàsíkò ọ̀bà tí ìjágùn ni o tó bá ti á wá pẹ́ àbótí ẹ̀ jáde mọ́ṣáláṣí so irú ẹni báwọn ìrun yóò ṣe ẹ̀tún bẹ̀rẹ̀ ní lákọ̀tún tọ́lọ̀lá bá ń bẹ kò ní sálọ̀lá mọ́ tí ọba á sálùwàlá tọ́lọ̀lá bá ti já sọ̀rọ̀ ẹni báwọn yóò ṣe lọ ṣe àlùwàlá mi lákọ̀tún yóò wá mú ìrun náà wá lákọ̀tún. tòmọ́tà ẹ pọ́ àsìkò tẹ́ ẹ rántí kọjágùn bíi àbí ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta fàyín náà òyìnká mi lọ sọ̀lá àtàwọn yusallimu thumma yasilu lisahwi wa yusallim. irú ẹni bẹ́ẹ̀ ìrun gbẹ́rẹ́ kàkan lókun ní bíi méjì ni yóò mú wá tí yóò fi pé yóò sálámà lẹ́yìn gbọ́ bá sálámà tán yóò ṣe ìforíkanlẹ̀ ìtanràn àgbàgbé lórí ìrun lẹ́yìn náà yóò wá sálámà kílẹ̀ rí lórí nta àkàlẹ̀ ẹ̀rí rẹ̀ ní hadith Abu Hurairah kọ́lọ̀ nkó bá níyọnu sí i ó lọ jùsí ọlọ́mọba sallallahu alayhi wa sallam salla bihimu dhuhra anábì kírun àyílá pẹ̀lú wọn tàbí rún àlásàrì lọ́ba sálàmù bẹ̀rẹ̀ rákà méjì fa kharaja sar'an min abwabil masjidi láyìn bá sára jáde bá sáré jáde nínú masalasi wọ́n máa ń sọ wọ́n ti dẹ́rùn kó wàkọ́ ọmọ nàbí sallallahu alayhi sallam anábì bá lọ síbi igi tí ń bẹ ní masalasi ọ̀rọ̀ gbọ̀kú lé lórí bí gbà pé ó ń bínú ẹnìkan ní tọ̀ eré òjúṣe ọlọ́run ọgbàgbé ni àbí ẹni ká dẹrùn kù ànábì ní gbogbo ń tẹ́wé nǹkan sí kankan bẹ̀ tó ṣẹlẹ̀ ànábì wàá bèrè pé síbẹ̀ lórí wọn ní bẹ́ẹ̀ ni kí ló wá ṣe takọ́dàmà ó wọ mọ́ṣáláṣí padà ó kí n tọ́sẹ́kù nínú rẹ̀ lẹ́yìn náà ó sálámà yẹn ni pé ó parí ìrun tán lẹ́yìn náà ló wá ṣe ìforíkanlẹ̀ tanran gbàgbé lẹ́ẹ̀mejì lẹ́yìn náà ó wá sálámà bí yóò ṣe máa níjókòó tòní òní àti ìgbọ́n pẹ̀lú ògbọ́lọ́mọba a tún sọ nípa ìforíkanlẹ̀ ìtanràn gbàgbé lásìkò míì kọ́lọ́mù bá kó síwájú ìgbà náà lọ títí àkókò náà màá sàlámà.